وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوكني أدولون الحمد لله أدوكني أدولون نيكاسي ọlọ́run ọba tí ó fún wa nígbà láàyè láti tún lè bẹ̀rẹ̀ tafsiru wa lénìí níbi tí a bá dé lánàá tí a sì ní láníyàn pé pẹ̀lú ògùn ọlọ́run lénìí náà ni a fi àdàgbà tafsiri náà rọ̀ títí di ẹ̀mí pẹ̀lú ògùn ọlọ́run kọ́lọ́mọṣẹ́ ìṣẹ́ ní kọ̀ọ̀kan wa kú látàrí dáadáa kó má ṣe eléyìí ní ọ̀kan okú fẹ́ni kọ̀ọ̀kan wa ọlá àti tóbi ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwa mùsùlùmí àwọn olùkọ́ wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ àpadà sí aburú ọlọ́run má fi kàn wọ́n ó bẹ̀rẹ̀ níbi tí ó gbé bẹ̀rẹ̀ títí débi tó fi délé ní abẹ́ ọlọ́run nu títóbi rẹ̀ ọlọ́run má dà wọ́n láàmú àlékún dáadáa ọlọ́run bá ṣe fún wọn àwọn tó ń bẹ láyé ọlọ́run bá ṣe dáadáa fún wọn àwọn tó ti bọ́ sálì kìyàmẹ́ ọlọ́mọṣẹ́ bá foríjì wọn ọlọ́mọṣẹ́ bá yọ́nú sí wọn gbogbo èyí táwa náà ń ṣe yìí ọlọ́mọṣẹ́ máa bá tún kọ́ sínú iṣẹ́ dáadáa wọn bi rahmatika ya arhamar rahimin àwọn òbí tí wọ́n bí wa àpadà sí ibú ọlọ́mọ fi kàn wọ́n o ọlọ́mọ fòrò wọn wọ́n dà wọn láàmú àtúbọ̀tán wọn ọlọ́njì ó dáa lábẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni tí ó níbùlà pa dáadáa lérí ẹnì kọ̀ọ̀kan wa lọ́nà kan àbí lọ́nà míì ọlọ́run bá ṣe dáadáa fáwọn náà ọlá àti tùbí ọlọ́run ọlọ́run kan ṣoṣo rẹ̀ ibi tí a bá tafsir wa dé lánàá ó náà ni àlàyé nípa ìtẹ̀síwájú èsì tí anabi Isa ń fọ̀ níwájú ọlọ́run aleyhi salatu wa salam tó sì ń yọra rẹ̀ nínú àjàgà. No táwọn ọmọlẹ́yìn rẹ̀ fẹ́ kó sí níwájú ọlọ́run lábẹ́ bẹ́ẹ̀ náà ó sì tún fi títóbi ọlọ́run hàn pọ́ ọlọ́run kò sí tí ò lè ṣe kò gbá òun lẹ́nu láti ní fìyàjẹ eléyìí má fìyàjẹ yìí ọwọ́ rẹ̀ ọlọ́run náà ni gbogbo ọ̀rọ̀ wà anábì Ìsá ń ṣàfitì gbogbo ọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́run léyìí tó ń ṣàfihàn ẹ̀kọ́ tó yẹ kẹ́nìkọ̀ọ̀kan wa náà ó ní sísàká ní ọlọ́run ọba tó dá wa ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ léni pẹ̀lú òkú ọlọ́run àyà tí ó ṣẹ́kù náà tá a fi parí sóra yìí torí pé sóra tí ọlọ́run fún wa nígbà láàyè tá a parí rẹ̀ léni suratul maida ó ti tó ààwẹ̀ ẹlẹ́ẹ̀kẹta báyìí àti dúntà láti bẹ̀rẹ̀ sóra náà suratul maida lẹ́sìn òun náà la kà lọ́dún yìí adúpọ́ lọ́dọ̀ ọlọ́run àparí suratul Maida lẹ́ẹ̀mí pẹ̀lú òkú ọlọ́run suratul An'am òun láti bẹ̀rẹ̀ insha allah ta'ala. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم لله ملك السماوات والأرض وما فيهن وهو على كل شيء قدير pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe pé do ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ní òkè tó bá rí jọ́gbìn dàlùkìyàmọ̀ ọlọ́run kó kà wá kún ẹni tí ó kẹ níjọ́ náà àyàtà tó lánàá ibẹ̀ náà gbà wọlé ọlọ́run ọba ó sọ fún wa in tí ó máa jẹ́ anabi Isa ọmọ Mariam nípa ń ọba bí léèrè yóò wà máa sọ pé rẹ ọlọ́mọ kúlítù kò sí sọ fún wọn mi ò pa wọ́n láṣẹ nǹkan kan bí kìí ṣe ń tó pa mí láṣẹ kí n wá wí fún wa àní ibudullaha rabbi wa rabbakum iṣẹ́ tó rán mi náà ni pé kí n lọ sọ fún wọn tawhid kí wọ́n sin ọlọ́run tó dá mi tí sọ ọlọ́run ọba tèmi tí tún sọ ọlọ́run ọba tiwọn náà. bẹ́ẹ̀ sì ni mo lè jẹ́ ẹlẹ́rìí lérí wọn nígbà tí mo ń bẹ láàrin wọn pé wọn ò pè mí lọ́lọ́run wọn ò sì pè mí lọ́mọ Ọlọ́run mo lè jẹ́rìí bẹ́ẹ̀. àmọ́ nígbà tí rẹ̀ Ọlọ́run tó gbé mi lọ sí sánmà. ìrẹ́ Ọlọ́run ọba lọ́ba tó rí núròde ìwọ ló mọ títún ṣẹlẹ̀ nígbà tí mi ò sí ń bẹ̀ mọ́ lánàá alẹ́ yìí ni ẹ̀rí wípé ẹni tó bá ti fa ayé lẹ̀ ọmọ tí ń lọ láyé mọ́ bàbá yìí pẹ́ nìkan ń bẹ tó lè mọ àwọn ànábì ọlọ́run lọ́yẹ kún ó mọ̀ ṣùgbọ́n ànábì yìí sọ ọmọ Mariam tó ń ti pé kò yí kú síbẹ̀síbẹ̀ ó ní fọlọ́mọ ta wa fa ẹ̀ta ni nígbà tó ti gbé mi lọ sí sánmà. ìrẹ́ ọlọ́run ọba lọ́ba rínú ló mọ tí wọ́n ń ṣe ń gbà náà kò yé mi má. gbogbo nǹkan pátá nìrẹ ọlọ́run ọba rí kò sí nǹkan tó pa máa ń fírẹ ọlọ́run ọba. èrè ọlọ́run tó bá pinnu pé o fẹ́ fìyà jẹ wọ́n látara pé wọ́n ń pe nǹkan míì lọ́lọ́ lẹ́yìn ọlọ́run bó o bá lọ fẹ́ fìyà jẹ wọ́n mi ò lágbára àti gbà wọ́n lẹ̀ fa iná ohun ìbá ṣe bẹ́rù rẹ ni wọ́n ń ṣe ìwọ́lu ni wọ́n bó bá lọ fìyà jẹ wọ́n kò sónítàn. So kódò wọn ànábì tó rán sí wọn gan ẹnu wọn ò gbà láti lè wá dó wájú rẹ̀ ọlọ́gbé ò gbúdọ̀ fìyà jẹ wọn òun ò tó bẹ́ẹ̀. tí wọ́n ọlọ́wọ́n bá tó bá wá kádàrá kí wọ́n túbá kí wọ́n tó fààyè lẹ̀ kó wá wò tútù bá wọn yẹn kó wá foríjì wọn tí wọ́n ọlọ́wọ́n bá pinnu àti ṣe bẹ́ẹ̀. dájúdájú rẹ ọlọ́run ọba antel aziz ìrẹ ọlọ́run ọba ọwọ́ ọlọ́ba alágbára alhakim ọba tó ṣe pé gbogbo ohun tí ń ṣe kún fọ́gbọ́n gbogbo ohun tí ń ṣe kún fóye ọba ọ̀jọ̀gbọ́n ni ọ́ lórí gbogbo ohun tó ń bá ṣe ẹni tó jẹ níyà lórí ìdéédé ló fi jẹ níyà ẹni gbogbo ẹ̀ ń bẹ lábẹ́ ọgbọ́n èyí tó yẹ̀rọ ọlọ́run ọba tó gbogbo pé n tó adìbùn lánàá ṣàlàyé fún wa wípé anabi Isa ọmọ Mariam alayhi salatu wa salam ó gbé síwájú ọlọ́run ṣẹ̀rọ̀tíyà bírí ọlọ́run bó bá fìyà jẹ wọ́n fa innahum ibaduk ẹrúsìn rẹ ni wọ́n ṣe ìyẹn túmọ̀ sí wípé ẹrúsìn ọlọ́run kò sí tọ́lọ́run ò lè ṣe lérí wa ọlọ́run ò lè póun fẹ́ ṣe nǹkan lérí ẹrú kan kẹrú wá ní kò ní ṣeé ṣe kò sónítàn yuridulmaru an yuto manahu munahu fayaba allahu illa ma aroda ọmọ ènìyàn máa ní láníyàn pé tó ń fẹ́ ṣeré tó ń fẹ́ ṣeré ìgbésẹ̀ tó ń fẹ́ gbèrè yuridulmaru an yuto fayaba Allahu illa ma ara yuridu almar'u ọmọ nìyẹn ó máa gbèrò pé òun fẹ́ ṣe báyìí òun fẹ́ ṣe báyìí bó bá wù Ọlọ́run Ọlọ́run á ní kó rí nǹkan ṣe bó bá sì wù Ọlọ́run á ní òun ní nǹkan ó ṣe kò sí ìtọ́ Ọlọ́run ọba lè ṣe à lè dí ìdájọ́ Ọlọ́run lérí ẹ̀dá torí pé Ọlọ́run ọba bá ṣe yóò wù ní àfi máa bẹ́ẹ̀ látara àdé eléyìí anabi isa òun náà wá ń sọ fọlọ níjọ náà wípé into azibuhu tíre ọlọ́run tó bá fìyà jẹ wọ́n fa iná ohun ìbádùn wọn ò lọ́lọ́pàá kankan tí wọ́n fi mú ọ kò sí agbẹjọ́rò kan tí ó wàá máa sọ fọlọ ńpọlọ ń ṣe ṣe bẹ́ẹ̀ kò sí kóòtù kan tí wọ́n gbọ́ lọ́n lọ nítorí pé fa iná òun ìbá torí pé gbogbo wọn látòkè délẹ̀ ẹrúsìn rẹ ọlọ́run ọba ni wọ́n ń ṣe kò sọ́mọ rẹ̀ nù wọn. bí rẹ ọlọ́run bọ́ bá sì wá wò ó wù ọ́ tó bá foríjì wọn. àwọn àǹfààní túmọ̀ rẹ̀ ni wípé tó o bá jẹ́ kó rọrùn fún wọn láti túbá torí pé ní tọ́lọ́run bá bá fẹ́ foríjì lọ́dọ̀ ọ̀tọ̀ lọ́n fún rẹ̀ ọlọ́run yóò jẹ kẹ́mi rẹ̀ òwúrọ̀ láti tọrọ àforíjìn ọlọ́run fẹ́ foríjìn nìyẹn ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá fẹ́ fìyà jẹ ọlọ́run ó jẹ kó ya pa àṣẹ ọlọ́run kò wá ní túbá pàápàá jùlọ ẹ̀ṣẹ̀ yìí tó níṣe pẹ̀lú kúfúrù torí pé gbólóhùn kéèyàn pẹ̀lú míì lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ẹ̀ṣẹ̀ kẹfìrí nìyẹn ó yàtọ̀ sí pé ẹnìkan parọ́ ó mutí ẹ̀ṣẹ̀ lẹ́yìn ẹ̀ṣẹ̀ tó bá wọ ọ lọ bẹ́ẹ̀ yẹn bá túbá láyé ọlọ́run ní fi bìyàn má tó bá jọ́ ṣe sìnà rí rí rí wá túbá tó sì túbá tó tọrọ àforíjì tó dodo níjọ́ gbèdà kìyàmà ọlọ́run ní fi bí má ti foríjì bákan náà ẹlòmíín lè tún ṣerú ẹ̀ ṣe sìnà ṣùgbọ́n tọrọ àforíjì àwọn àfáà wọ́n ní méjì lọ́rọ̀ rẹ̀ pín sí dọ́wádìjọ́gbìn dàlù kìyàmà bó bá wu ọlọ́run ọlọ́run lè sọ pé lágbájá ọmọ lágbájá ohun tí o ṣe sì náà gbóhun tí mo ní ọmọ ṣe lẹ́ṣẹ̀ òun ló ṣe ṣùgbọ́n mi ọlọ́run mo fẹ́ lo ọlá lẹ́nìí sì máa lọ́nà àlìjẹ́nà látara pé awo gbogbo iṣẹ́ rẹ̀ ààrẹ bọ̀ ń bẹ̀ ọlọ́run ọba ni ó máa lọ́nà àlìjẹ́nà ọlọ́run wà níta ni ó bí mi kò sí sẹ́ni tí ó bí ọlọ́run ó fìyẹn ṣọlá ṣùgbọ́n àmà àwọn tọ́lọ́hún ó ṣe fún níjọ́ náà ẹni tó bá wu òun lòun ó ṣe fún tọ́wọ́ pé àmọ́ ni àbá sọ pé kóńkálukú máa ṣe sìnà torí pé kì í kú ṣẹbọ ṣùgbọ́n tí wọ́n bá ní tiẹ̀ ọ lọ já sí bẹ́ẹ̀ tí wọ́n bá fi bí torí pé àwọn abala kejì nínú èèyàn ọlọ́run sọ pé o mu tí o ṣe sìnà gbogbo ohun tí mo ní o má ṣe lẹ́ṣẹ̀ ló ṣe àmọ́ o ṣẹbọ o sì tọrọ àforíjì tó fi fa ilẹ̀ ọlọ́run ní ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn ìjìyà rẹ̀ ń ọ wà á lọ lóye ijọ́ rẹ̀ nù nánà tọ́ba wa pẹ́ fa tíyà tó jẹ́ bá ṣe déédéé ẹ̀ṣẹ̀ ń á wà mọ́ kúrò ń bẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá wà lìjànà ọ̀nà méjì ń lọ́lọ́run ó lò ṣùgbọ́n ìjẹ́ nìkan bẹ́ẹ̀ nu wa tó lè fọ́ gbáyà pé òun mọ ọ̀nà tí ó lò fóun níjọ náà ìdí yẹn tó fi jẹ́ pé gbogbo kùdìẹ̀ kùdìẹ̀ káyà máa tọrọ àforíjì táwa náà ti mọ̀ lẹ́sẹ̀ káyà mọ kúrò ń bẹ̀ torí pé tó bá ní yóò lọ rí bá kan tó bá rí bá mẹ́ẹ̀ ìjọgbọ́n dàlẹ́ kìyàmọ̀ kílẹ̀ rúfẹ́ wí. àmọ́ ẹni tó ṣe kúfúrù tó ṣe kèfèrí àbọ̀ṣẹbọ kò sáǹfààní yẹn fún àwọn méjèèjì yẹn kò síbi tọrọ wọn ò jà sí jù náà lọ gbólóhùn kéèyàn wá pẹ̀lú míì lẹ́yìn ọlọ́run kúfúrù ní ẹbọ ni. Ebony àwọn àfa wa ni ìjánabi Ìsá tún lè máa tọrọ àforíjì fẹ́ni tó bá kú lórí ẹbọ bí làwọn àfa àfi sọ pé ntànàbí Ìsá ń sọ wípé n ti ń sọ ni pé wá ń tẹ́gẹ̀ fèrè la òun tíra ọlọ́run bàbá wa kádàrá àforíjì fún wọn pẹ̀lú pé o ṣe nírọ̀rùn fún wọn kí wọ́n túbá láti ilé ayé torí pé o fẹ́ foríjì wọn tẹ́lẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ fún wọn fa iná ká ń tà lọ. torí pé ìwọ ni gbogbo ẹni tó bá ṣẹbọ kú kódà kó so bí ẹni a gbọ́dọ̀ ṣàdúrà fún tó kú lórí ẹbọ àbí ló kú lórí kèfèrí a lè ṣàdúrà fún bó ti wulẹ̀ kó má kọ wá mọ ní ẹ kọ́ ló fi sínú bọ́ọ̀ bá ọlọ anabi Ibrahim tó sọ bẹ́ẹ̀ ọlọ́run alákẹ́ ọlọ́run kò tọrọ àdúrà fún bàbá eléyìí ó jẹ́ kó di kódà ìmọ̀ye àwọn tànàbí fẹ tọrọ àdúrà fún ọlọ́run ni wọ́n tọrọ àdúrà fún torí bá àdúrà ò lè gbà nínú àwọn tó ti fa ayé lẹ̀ ọlọ́run yọ̀ǹda fún mi kí n lọ ṣe ziyara kábàárí wọn ọlọ́run yọ̀ǹda fún ìrẹ́ ọlọ́run yọ̀ǹda fún mi tí n bá débẹ̀ kí n ṣàdúrà ọlọ́run nírọ́ wọ́n ṣàdúrà bẹ́ẹ̀ látara àdìẹ gbogbo ẹni tó bá kú sí àlè ṣàdúà kàkà fún bó ti wùlẹ̀ kó mọ́ lóbi jẹ́ pé ẹni tó súnmọ́ wa olórí oore tá a lè ṣe fún báyìí nígbà tá a jọ ń bẹ láyé náà ní ká pè sí tìrìtọ́ lọ́hún ká ṣe wá sí fún làwọn afáàbí sọ wípé wà ń tafa ń làwọn gbólóhùn tí ń sá sọ ń pé tí ọlọ́run tó bá sì forí jì wọ́n ìyẹn ìtumọ̀ rẹ̀ ni pé tó bá jẹ́ ó já sí rọ̀rùn fún wọn láti lè túbá kan tó fa ilẹ̀ tó wá wò tútù bá wọn tó tara rẹ̀ foríjì wọ́n. ìrẹ́ ọlọ́run ọba antal azizul hakim ìrẹ́ lọ́ba tó lágbára alhakim ọba ọ̀jọ̀gbọ́n anabiwa muhammad sallallahu alaihi wasallam nínú hadith tí a fa wa imaamu muslim nínú tírà wọn hadith náà wa a fa wa abdullahi wa abbas ọ̀kan náà àwọn sọ̀hábà ni wọ́n gba àdìsí náà wá wọ́n ní qama fina rasulullah sallallahu alayhi wa sallam khatiban bi maw'izatin faqal wọ́n lànà bí dìde níjọ́ kan ó wá ń bá wa sọ̀rọ̀ ó ń bá wa sọ̀rọ̀ ló ń ṣe wáàsí fún wa anabi wa ni ya ayu annas anabi ni mo pè yín yàn innakum tuhsharuna ila hufatan uratan gurla anábì ní gbogbo ẹ̀yin èèyàn ẹ lọ mọ̀ wípé a kó gbogbo yín jọ níwájú ọlọ́run tó dá yín kò fàátán lẹ́ni tẹ́nì kankan nu yín ò ní wọ bàtà ọ̀rátán kò sẹ́nì kankan tí ó wọ sọ́njọ́ náà òhun ọmọlúwàbí lẹ́wà kódà gúrúlán kò sẹ́ni tí ó dábẹ́ abẹ́ tá yọ padà á padà dẹ́n tí ó dábẹ́ mọ́ lọ́ba gbé wa dìde jìnnìjìnnì ìbẹ̀rù yóò sọ nǹkan ọmọkùnrin wa di wípé yóò kó wọnú awọ ní tí wọ́n dáhùn yóò tún padà fún bẹ̀rù bọ́lá wọn ṣe gbogbo àdìde nìyẹn anabi wa kaaya wípé kàmá bàdá ana awwala khalqin nu'idu ẹ ti gbàgbé ni ọlọ́run ní bá a ṣe bẹ̀rẹ̀ ìpìlẹ̀ dídá bẹ́ẹ̀ náà láṣẹ tún dá padà ìpìlẹ̀ rẹ̀ náà ni kò sí nǹkan kan a tún dá ogun yín padà lọ síbi kí ni o níbi kò sí nǹkan kan náà ni. wa'dan alayna inna kunna fa'ilin ọlọ́run ní àdéhùn ti wá nìyẹn bá a sì ṣe ṣe la wíwò. gbàtà nàbí káyà yìí tẹ́ ànábì ní àlà etí yín mélòó wa inna awwalal khalaiki yuksa yawmal qiyamati ibrahim alayhi níjọ́ tá a wí tí gbogbo wọn wà ní òun ọmọlúwàbí ẹni tí wọ́n kọ́kọ́ faṣọ sí lọ́rùn nínú gbogbo ẹ̀dá onílànà bíi ibrahim alayhi anabi ò sọ pé òun anabi náà ni baba ńlá wa anabi Ibrahim òun ni wọn ni ó kọ́kọ́ wọsọ nínú gbogbo ẹ̀dá níjọ́ náà anabi ní àlà etí yín mélòó wa inna usayuja ubirijalin min ummati anabi ni wọn bá mọkùnrin kan dé nínú àwọn àlùmọ̀ mi náà ni o wọn bá mú un dé fàyúkàdù bí imzata shimal wọn wàá máa mú òun lọ sí apá òsì wọn ò ní mú wá síbi apá ọ̀tún ẹni tó bá sì ti mú lọ bí apá òsì apá àlàáfíà iná lọ fẹ́ wọ̀ ànábì níbi tí wọ́n máa taari òun lọ́nu tí wọ́n máa taari ẹ̀ lọ fa aqulu ya Rabb ashabi ashabi ànábì ní wàá mọ ní ọlọ́run pẹ̀lẹ́ àwọn ọmọlẹ́yìn mi nẹni tí wọ́n ń tì ẹ wà ànábì sallallahu alayhi ẹ wọ àánú ànábì ọmọ ní ashabi àwọn tí wọ́n bá mi lògbà ní àwọn tí wọ́n rí mi tẹ́mi náà rí wọn tí wọ́n gbà mí gbọ́ àwọn rèé ni wọ́n mú ó lọ yìí fayokọ́ọ́l àwọn yẹn wà máa sọ fánábì wípé innaka la tadri ma ahdathu ba'dak pèrè ànábì ọkàn sọ bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n lọ tán ìwọ ọmọ tí wọ́n dálẹ̀ lẹ́yìn rẹ̀ ìwọ rò pé ìsìláàmù náà sì wà lérí ẹ̀ nígbà tó lọ tán ẹlòmíì ni wọ́n ti fi ìsìláàmù lẹ̀ ìgbà tó lọ tán ẹlòmíì ti yí padà ọ̀tọ̀ ni ti ń ṣe ti ń pè lẹ́sìn anabi ni fa akul nígbà tá a bá anabi kò sí mo lè fa akul anabi abudu sọ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹrú sìn ọlọ́run ẹni rí anabi Ìsá in tóun na sọ ebi anabi náà bá ni sọ ipe wa alayhim shahidan ma anabi náà wà sọ pé ọlọrun kò sí tí mo lè sọ ṣùgbọ́n gbà tí mo ń bẹ láàrin wọn mo lè jẹ́rìí wọn irú ẹni tí wọ́n ń tì í lọ ìgbà tí mo ń bẹ láyé àjọ ń kírun ni àjọ ń gbà àwẹ̀ ni àjọ ń ṣẹ̀sìn ni máa dùn tó fi ńgbà tí mo ń bẹ láàrin wọn wàlá máa táwọn àfáìta nígbà tí wọ́n ọlọ́wọ́n bá mú mi sọ́dọ̀ tán kóńtà à ń tọrọ kébà. àrẹ́bì ní ọ̀rọ̀ tí sáà sọ níjọ́ náà òun náà sọ nígbà tó ń bá ń rá wọn ọmọlẹ́yìn nǹkan tí wọ́n ń tàkìtì wọn lọ́nu náà pàápàá jùlọ àwọn tó àwọn tó ríra báyìí kóhun tó fayé lẹ̀ tí wọ́n gbà fún un lójú ayé òun sùmọ́gbà tó ń lọ tán òun ọmọ nǹkan kan mọ́ àwa ń bèlè tàṣí àwa tá àti ẹ̀wà ara nàbì sallallahu alaihi wasallam àwọn tó bá lò gbà nìyẹn ṣùgbọ́n lọ́wọ́ ò ní tijú ẹnìkan kó ra nàbì ọlọ́wọ́n ọba rí tó o bá ṣe tó ní o ọ̀wọ́ náà kẹ́nìkan wá ní gbogbo ojú tó bá ti rí ṣéwù rí kò tún wọ náà ṣe bẹ́ẹ̀ wọn tọ́ra nàbí lérè tànàbí náà ní lè gbàálẹ̀ ní tànàbí ọkàn mọ àyà là nàbí ọmọ kàpẹ́ tọ́ ọlọ́run ní tí mo wí ma ọdọ́run sí mi náà lọ́rùn o ńgbà mọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dé mo lè jẹ́rìí ṣùgbọ́n ẹ wo bí àwọn ànábì ọlọ́run yọra wọn lórí àwọn àlùmọ́ ń bèlè ń ọkọ àti ìyàwó ń bèlè ń ta sí bàbá àtọmọ kó wá ní òmò wá bí ó ṣe yọra ọlọ́run mo wí yọmọ ya fi rúlù mẹ́rù mi ní àkíyí wa ummi wa abi wa sahibatihi wa bani likulli murihin minhum yawma idhin sha'anun yughni yàmà yàfirù mẹ́rù min akhihi ìjọ tọmọ ni yóò máa sá fọmọ ẹ̀yẹ́ tí wọ́n jọ bí wọn papọ̀ wa ummihi wa abi ìyá tó bí ni èyí ó sì máa sá. àbí bàbá tó bí ni kó wá ní ó mọ mójútó tiẹ̀ wá sọ híbà tí yìí wá bá ní ìyàwó olólùfẹ́ rẹ sùn rẹ tó yẹ pé ò fẹ́ má rí nígbà kan ẹ mọ̀ wòrán yẹn lọ́ọ̀kan báyìí ò tiẹ̀ ní fẹ́ kọ́wọ́dọ̀ rẹ wá bá ní àwọn ọmọ tá a bí kó wá ní ó mọ̀ sáré bọ́rọ̀ rẹ ó ṣe yanjú kò ní fẹ́ kẹ́nìkan kí wọ́n di tiẹ̀ mọ́tò sáàjì kí tòun náà. لكل امرئ منهم يومئذ شأن يغني oníkálukú lọ̀rọ̀ tiẹ̀ ó tó gẹ́ẹ́ níjọ́ náà ìyẹn ọ̀rọ̀ ọjọ́ gbọdọ̀ pé òní ò ṣe ní rí àwọn rè tí ní à máa dúmú tó fi ni o ṣùgbọ́n wàhálà máa táwa fẹ́ ni nígbà ah, tí mo ti kúrò ń وأنت على كل شيء ìgbà tí Ànábì bá ń sọ eléyìí àwọn ti ń fi àwọn ẹni yẹn tàkìtì lọ fayukọ́ọ̀lì lii wọ́n wàá máa sọ fún Ànábì wípé annahum lam yazalu murtadin ala aqabihim mundu farakta wọ́n ní Ànábì bó o ṣe lọ tán báyìí àwọn yìí ti fi Islam múlẹ̀ nítorí wọ́n lòún rò pé àwọn ọmọlẹ́yìn ẹ̀ ni wọ́n ṣùgbọ́n ló fi jẹ́ pé kó ní kálukú wa ká máa fi ànábì síwájú báyìí hubbi nabi yìí o hubbu rasuli. hubbu rasuli nabi na hubbu nabi rasulullahi mukhtarun wa hubbu ashabihi ìfẹ́ tá a gbọ́dọ̀ rí sáà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ó mà rìn lẹ́lẹ́mìí wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní ẹnikẹ́ni inú yín ò tí ì lè do nígbàgbọ́ òdodo hata akuna habba ilayhi min walidihi wa waladihi wa nasa ajma'in anabi ni ó dìgbà tẹ́mi anabi bá jẹ́ ni tí ó nífẹ̀ẹ́ sẹ́mi anabi tó bẹ́ẹ̀ gẹ́ ju ọmọ rẹ̀ lọ. ju òbí rẹ lọ kódà ju gbogbo lọ ó dìgbà tí ìfẹ́ mi ànábì bá tó rí bẹ́ẹ̀ lẹ́mìí rẹ̀ láàfin lè mọ̀ pé ìfẹ́ ànábì ọta ẹyọ kákàtà Muhammad kó náà wọ́ sókè eyín kọ́ ìfẹ́ ànábì ń bẹ ọ̀bọ̀nàbí rọ̀sọ́lẹ̀láì mọ́fótàrọ̀ ìfẹ́ ta gbúdọ̀ nísà nẹ́bí ọ̀ràn yẹn ni kó sì máa lápa nínú wa wa káfíń ẹni ìfẹ́ràn nẹ́bí kó máa pa nínú ìṣesí wa kó máa pa nínú wa wa tábà lànà ibi sọ pé nǹkan kan ò da kásì wọ́n bẹ̀. nítorí pé tó ń dalí kìyàmà àwọn èèyàn kan ń bẹ ànábì ó fẹ́ pè wọ́n ṣùgbọ́n wọ́n lé wọn lẹ́yìn ànábì àwọn ọmọ ìpínlẹ̀ ànábì ìwọ ló rò pé àwọn ọmọ ni àwọn takò ọ́ nígbà gbogbo súnà ni wọ́n bẹ́gilé gbogbo tí rẹ ni wọ́n gbogbo tí fi nǹkan mìíràn pọ̀ bẹ́ẹ̀ sì ni tá bá wà àwùjọ wa lé ní ọ̀pọ̀lọpọ̀ tó ń jẹ́ súnà ó sì ń parẹ́ nǹkan mi sì ń rọ́pò ẹ̀ èyí tó jẹ́ súnà gan àgbọ́mọ́ èyí tí ọlọ́run ò pè lẹ́sìn tánàbí ò pè lẹ́sìn òun ló wá ń gbajúmọ̀. tá a bá wá torí nǹkan kan bẹ̀rù àwọn ọ̀rọ̀ yìí pẹ̀lú ìyapa ànábì ká bẹ̀rù ọjọ́ gbẹdàlì kìámà yìí tó pé wọ́n lé àwọn kan padà lẹ́yìn ànábì ànábì gan agbó ọ̀rọ̀ òní kanjọ́ náà ṣùgbọ́n anábì òun mọ̀ ní lẹ́mi pé ah àwọn mi ni wọ́n ní ah irọ́ irọ́ wọ́n yìí sára rẹ ọlọ́mọ ṣe ti wá bẹ́ẹ̀ o. àyà yìí kẹyìn náà anábì ó kà á níjọ́ náà gẹ́gẹ́ bá anábì náà bóun náà ó ṣe kà á bá wá péjọ́ ta yìí iná níjọ́ ta owó ò ní wúlò àfẹ́yìntà bá sójú ọ̀nà ipò ò ní wúlò àfẹ́yí tá a bá lò láti fi ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ ọmọ ò ní wúlò àfọmọ tá a bá tẹ̀ sídìí ìtọ́ ọlọ́run tó wúlò nídìí ẹ̀sìn ọlọ́run ọlọ́run níjọ́ ta wí kọ́ ọlọ́run ọlọ́run ọba ní áza ẹ̀hún ọjọ́ ìní tí ìṣèjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. níjọ́ náà ni gbogbo olódodo pátápátá òdodo wọn wà á ṣe wọn láǹfààní níjọ́ náà gbogbo ẹni tó ṣòdodo lérí torí ti ń ṣe ó ṣòdodo nídìí ẹ̀sìn ọlọ́run ó ṣòdodo lérí tó pa òun àtọmọlàkejì ẹ̀ pọ̀ ọlọ́run bá níjọ́ ta wí òdodo yóò wá ṣàǹfààní fún gbogbo ẹ̀ tó bá jẹ́ lódodo àwọn àáfàá wọ́n ní ímánì ní òdodo ọ̀hún níjọ́ tó pé ímánì gbogbo ẹ̀ tó bá ní ímánì òdodo yóò wá wúlò níjọ́ náà ó wà á máa dúpẹ́ pé ọlọ́run ló mọ̀ ní ímánì ọlọ́run ló mọ̀ ní gbàtọ́lọ́hún ọlọ́run ló mọ̀ ní kí n gbàtà nẹ́bì torí pé mba mọ nbà ṣe báyìí kò ní bàmọ́ ìjọ náà ta wí ìjọ náà ni kọ́ọ̀lọ́ lọ ádá ẹ̀mú yà fún àwùsọ́ọ̀dì kí iná sí dúkùhùn níjọ́ ta wí náà níjọ́ ti òdodo ìmánì tí ó ṣàǹfààní fún gbogbo ẹni tó bá sọ ọlọ́run nítorí pé nta fẹ́ ṣe fún gbogbo ẹni tó bá sòdodo pẹ̀lú ọlọ́run níjọ́ náà làwọn yóò máa jẹ́ tiwọn jannatun tajri min tahti al-anhar àwọn àlìjẹ́nà torí jannatu jamu ni kì í ṣe mufrat ọlọ́run ò ní jannatun ó ní jannatun àwọn ọgbà àdẹ́ra kì í ṣe lẹ́kàn ni ó máa jẹ́ ti kó wá nínú àlìjẹ́nà. jannatun. ọlọ́run ọba ní gbogbo ẹni tọrọ rẹ̀ bá já sí ayọ̀ níjọ́ náà kọ́lọ́ mọ́tà ṣe ti wá bẹ́ẹ̀ jannatun àwọn ọgbà àdẹ̀rà àlìjánná ilé àgbésẹ̀mí ilé tí ò ní sí wàhálà kankan ń bẹ̀ má ilé tí èèyàn ò ní sẹ̀sẹ̀ máa fún yín tilẹ̀kùn lálẹ́ kó tó sùn lọ́nà kan bá lóun lówó òun dára lórí ilé tó ń kọ́ ẹ tó bá fẹ́ sùn kó sílẹ̀kùn lẹ̀ gbogbo àrà tó orí kọ́ ọ dá sílé òun ń bọ̀ bá ẹ mọ̀ sílẹ̀kùn sí. Si bọ́ bá lọ sùn yóò tún pe àwọn tí wọ́n ń sọ àwọn gáàtì pé ṣé wọ́n ti ti géètì yẹn wọ́n ní wọ́n ti ti ẹ̀tún lọ ẹ̀tún lọ ẹ̀tún lọ fi àwọn central lock mi tún bẹ lọ́wọ́ rẹ̀ tí ó tún fi tì níbi tó wà ṣùgbọ́n náà àlìjẹ́nà kò sí yẹn ń bẹ̀ ọlọ́wọ́n bá lálìjẹ́nà ẹ̀ tajiri min tahati al-anhar àwọn akérèmọdò yóò máa sàn lábẹ́ àlìjẹ́nà kó wá akérèmọdò kó máa sàn fóyin oyin tí kìí ṣe ọ̀rọ̀ pé ẹ bá ń wá ẹ bá ń tọ́lá odò ni bàbá bọ́ta ẹja béèrè one litre èló náà ta one litre oyin kan ẹ̀rì pé ó ti tó gbọ́ bùkátà ṣùgbọ́n nínú àlìjẹ́nà odidi odò ni kì í wá sọ̀rọ̀ pé ẹ tẹ́ ẹ bá bu tiẹ̀ jẹ́kẹ́ nìkan ó bu tiẹ̀ tán kí wọn náà tó bu tiẹ̀ kó wá lóní tiẹ̀. oyin òríjìnà oyin èyí tá à ń mu láyé gan sí ni kódà èyí tí oyin gangan ń pọ̀ torí pé ìpìlẹ̀ ti wá bá kó fún wa yẹn nínú àlìjẹ́nà naharul asal akérèmọdò oyin ó ń bẹ ń bẹ akérèmọdò ọtí lànàbí sallallahu sọ pé gbogbo ẹni bá mutí láyé kò ní mu o bá fa lẹ̀ nítorí pọ́lọ́wọ́n ọba mọ̀ọ́mọ̀ fẹ́ fi rọ́pò fáwa tá a mú láyé ọlọ́run á wà á fún yín lọ́tì ìtàlẹ́jẹ́ náà kì í sọ títẹ́ẹ̀mù torí yóò mọ̀ torí yóò mọ̀ ṣe kánkán kì í sọ títẹ́ẹ̀mù tẹ́ mọ̀ fúnjú pọ̀ ẹ̀rí tẹ́lómi bá da nǹkan sẹ́nu yóò sì fẹ́ràn nípa sí wọ́n wá fagídí kì í bọ̀ lẹ́nu ni tí ó fọwọ́ gbá orí gan tí gbádùn bá ń bẹ́ ń bẹ́ bá ń fà ní tó tó tó mú tó wá sí ṣáà ah, eyín odùn máa ṣùgbọ́n ọtí tàlìjẹ́nà ọlọ́wọ́n bá ní ọtí àmúṣẹmí kì í sọ tító mú tó máa sọ kátàkátà kì í pààyàn naharu alhamur ọ̀nbẹ̀nbẹ̀ ó méjì naharu laban akérèmọdún wàrà tí kì í ṣe ìtàn rọ sínú agolo gbogbo èyí tẹlómìn náà mu agolo kan ọ̀sẹ̀ kan ni ó fi mú tọ́ba ti mú dẹ̀ yóò tún ra ya pépà yóò tún fi lẹ̀ lórí yóò tún gbé pamọ́ tọ́ba tún ya yóò tún lẹ̀ hàn. Ah. bẹ́yàn bá ti wà àlìjẹ́nà ó ti parí odidi odò oníjàmá tí ò sì nítorí pípẹ́ kó kan ọlọ́wọ́ bá ní odidi odò Laban ó ń bẹ tí kìí í sì ṣe wípé ẹ jẹun wá lọ gbà lọ́dọ̀ kó wá lóní tiẹ̀ náàrú ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹrin òun náà omi gan bó o bá ti wá mú ẹ̀rí wípé bóńgbẹ bá ń gbẹ̀yàn tóńgbẹ yẹn lágbára pọ̀ bẹ́ẹ̀ bá ti wá rí omi bẹ́ẹ̀ bá kí omi yẹn mọ́lẹ̀ téèyàn bá mú gbòǹgbòǹgbòǹgbòǹgbòǹgbò tó bá sì kó lẹ́nu ẹ̀rí pípa tó mú yẹn yóò gbádùn ẹ̀ pọ̀ tó bá padà tún gbé sẹ́nu lẹ́lẹ́kejì kò lè gbádùn rẹ̀ bí ìta kọ́kọ́ mọ́ àbẹ́rẹ́ ni tó bá tún ní kò tún mú lẹ́lẹ́kẹta kò tún ní tó tẹ̀ kejì yẹn mọ́ àwọn ilé ìbò ń pè é ní law of diminishing return abẹ́ẹ̀kọ́ torí ẹ yóò wá máa lọ bẹ́ẹ̀ because bó ṣe ń ṣe yẹn ni nǹkan yóò máa dínkù yóò máa dínkù nínú economics kọ́ yóò máa dínkù yóò máa dínkù yóò máa dínkù ṣùgbọ́n tá àlìjẹ́nà orí bẹ́ẹ̀ bó ṣe rí lákọ̀ọ́kọ́ náà bó o mú nígbà ẹgbẹ̀rún bẹ́ẹ̀ náà ni ó tún ṣe máa rí kò sí bóun gbà ṣe gbé ọ tó láyé ń bì bó o bá ti lè mú tó o wà satisfied omi yẹn ń rùn sí ọ.

odò yẹn lọ́wọ́n bá ń tọ́ka sí ọlọ́run ní gbogbo ẹni tí ìmánì wọn bá jẹ́ ìmánì òdodo níjọ́ ta wí tí wọ́n ní àlìjánná yóò máa ṣe. ọlọ́run ní gbogbo ẹni tó bá sì ti wọnú àlìjánná ò jáde ń bẹ̀ mọ́ kọ̀lídì iná fi hàn àbàdà àwọn máa gbébẹ̀ lọ gbére ni ò jáde ń bẹ̀ mọ́ eyín ò nìkan gan tó láti lè fàbùkù sí gbogbo orílẹ̀ ayé. owó tẹ̀yàn bá níjọ́ ọba rántí pọ́ padà kú ó yẹ kó mọ̀ pé òyìn ò ní túmọ̀ ìmọ̀ tẹ̀yàn bá níjọ́ ọba rántí pé tó bá yà ò ní sí mọ́ ilé tẹ̀yàn kọ́ níjọ́ ọba rántí wípé bí ilé yìí ṣe yáàyì tó bó ti da tó jọ kàn ń bẹ tó gbé ọjà ìyẹn sí gbogbo orí ayé ṣùgbọ́n náà ọlọ́run ọba ní abada ti wọnú òòtú jáde ń ló fi jẹ́ pé ẹni tó bá lówó lọ́wọ́ ẹ̀rù ó máa bà pé ah, bó ló lówó òní bó ni òṣè ní dolówó àná tó bá dọ̀la eré ni ó wà máa sá ṣùgbọ́n náà àlìjẹ́nnà kò sí paya pé yóò tán kò sí paya pé ó lè dọ̀la n ta ní ìkámọ́ ni mọ́ ìyẹn ayé ló wà gbogbo ń khalidina fiha abadan ẹ máa gbé bẹ́ẹ̀ lọ gbére ni ẹni tó bá ti wọ bẹ́ẹ̀ jẹ́mọ́ káwá torí tí ó máa lọ gbére káwá torí tí ó tàn káwá pàdánù tí ó máa lọ gbére ẹlòmíràn ayé ìlà àwọn sàkọ̀kọ̀ sí náà èyí ò tàn lọ́bi dákẹ́ gbogbo bó ti wulẹ̀ kórí káyà wo bá sì máa ṣe bó tilẹ̀ jẹ́ pọ́lọ́ òun ní ká mọ́ mẹ́tọ̀ ti wá láyé wabtagi ẹ́n fima ataka Allahu daral akhirah wala tansa nasibaka minad dunya ọlọ́wọ́n bá ní ìtọ́lọ́wọ́n bá fún ọ láyé fi wá àlìkìyàmọ̀ má sì gbàgbé ìpín tiẹ̀ náà láyé ṣùgbọ́n pin tiẹ̀ tọ́lọ́ ní kò má gbàgbé láyé yẹn kò gbúdọ̀ dí iṣẹ́ tọ́lọ́ lọ́wọ́ o gbúdọ̀ torí pé o fẹ́ wà lè jẹ́ náà kọ́ mọ́ àṣìṣe torí pé o fẹ́ wà lè jẹ́ náà kọ́ mọ́ àṣìṣe tí ó ṣe ọ láǹfààní láyé ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn ṣùgbọ́n tó ṣe láyé tí ó di tọ̀run lọ́wọ́ o gbúdọ̀ filẹ̀ gbogbo ń tọ́ bá ṣe tí ó kọ́ dí ọ̀run rẹ o gbúdọ̀ jìnnà sírù nǹkan bẹ́ẹ̀ torí pé n ti ń bẹ tọ́lọ́run pa léṣe ilẹ̀ fún wa ọlọ́run bá wa ń tún sọ lásọ tún sọ kí dáadáa lè mọ wùwá ṣe torí pọ́ máa ta fúnránṣẹ́ ta nítorí ọba dé ń sì fún ọ ní nǹkan báyìí jàmá bó ṣe ọgbọ̀n ṣẹ́jú lọ́mọ yẹn ó lò tí fi máa dé tẹ́lẹ̀ kò ní pógùn ṣẹ́jú tí ó fi dé torí pé ọkàn rẹ ti fà mọ́ pé tóun bá dé àfun ní nǹkan ọlọ́run wá ní ẹ mọ lọlé ayé ẹ lọ sí tèmi ọlọ́run bẹ́ẹ̀ bá dé n ó fún yín lálìjẹ́ náà ṣùgbọ́n bọ́lọ́run ọba ṣe ròyìn àlìjẹ́ náà fún wa tó ṣètò ọlọ́run wá wùwá ṣe lẹ́ẹ̀fì mọ̀ pé sù ó ń ṣiṣẹ́ lórí àwọn ẹ̀dá èso ń ṣiṣẹ́ lọ́sàn-án lóru gbogbo bọ́lọ́run ṣe ń ròyìn àlìjẹ́ náà tó yìí káṣẹ́ àlìjẹ́ náà lè mọ wùwá ṣe ni kì í ṣe tí ó gbé wa wà àlìjánná kó lè mọ yá wa lérí àti ṣe ṣùgbọ́n bá a ṣe ń sọ ọ́ tó náà sọ wá yá àwọn èèyàn lérí ẹ wo ìnáwó sójú ọ̀nà ọlọ́run èyí tó yẹ pé pẹ̀lú ògùn ọlọ́run yóò wáyé lẹ́nu ẹlòmíín bẹ tó ṣe wípé kàkà tí ó fi ìnáwó sójú ọ̀nà ọlọ́run yóò yà ná síbòmí tí ò wúlò tó bá ṣe pé ó mọ̀ túmọ̀ tó ná sójú ọ̀nà ọlọ́run tó mẹ̀sán ṣùgbọ́n àwọn ẹ̀dá ń ta fojú rí báyìí ní máa ń tóbi lẹ́mìí wa ẹja àti ibìkan kíyèsí tí wọ́n bá sọ pé ẹni tó bá kọ́ dé mọ́sálásí tó tò ní sáfù wájú ládàá báyìí lọ́lọ́run ní bẹ fún látòrí ahán nẹ́bì sallallahu alaihi wasallam táwọn èèyàn torí ẹ̀yìn tèmọ́ dé mọ́sálásí ṣùgbọ́n ẹni tó bá kọ́ dé mọ́sálásí sáfù àkọ́kọ́ five thousand naira ni ó gbà ẹ̀yẹ five thousand naira tó pọ̀ jù five hundred naira one thousand jama ẹlòmíì ò ní gbélé ni wọ́n máa sùn ah, kíni kíni ìsájà dúró alẹ́ àásìrì tó bẹ̀ mọ́gìrì bẹ̀ tó nísìn ibẹ̀ ní gbogbo ẹwà ọmọ wẹ̀ pé sí wọ́n ni pé àìrọ̀ oníkálukú ni pé sáfù wájú kódà àwọn èèyàn ọjà sẹ́wọ̀n kó ti níye èèyàn tí sáfù wájú ó gbà àwọn èèyàn five hundred naira nítorí one thousand naira ṣùgbọ́n èèyàn ṣe wá ládàá kan bẹ lọ́dọ̀ <laughs> ẹ ní rẹ́ni kankan ibi tẹ́ sùn gbà wọlé sí kó wa wa nìyẹn wọ́n wà ànábì sọ ẹn bẹ bá ṣe báyìí ládàá báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹn tó bá ṣe báyìí ọlọ́run fún ní nǹkan báyìí ní àlùjánnà báyà ṣe ń gbọ́ tó sọ́wọ́ wà lérí sáà torí ẹ̀ máa ṣiṣẹ́ olóore ọlọ́run mọ̀jẹ̀ kí sùn ọjọ́ wà lérí ọlọ́run bá ń dọ̀gbé dàlí kì í á máa wọn wọ̀nyí ni ó máa jẹ́ tiwọn khalidina fiha abada. ẹnu pé wọ́n máa gbé bẹ́ẹ̀ lọ gbére yẹn ọ yẹ kí sí àlìjẹ́nà wọn máa wúwa lérí tá a bá ti wọ bẹ́ẹ̀ àtújáde má ya mójútó látàyé náà fi jẹ́ pé ká ta ayé yẹn ju gbogbo ohun tí ó di wa káwa náà ká pa nǹkan ọ̀hún tì ọlọ́run dákun má jẹ́ kí sòwò wá lérè ọlọ́run bá ní ti wà aláwọ̀ àni ọ̀hún àròdó àni. ọlọ́run ní gbogbo ẹ tó bá wà àlìjẹ́nà òun ti yọ́nú sí wọn àwọn náà ó sì yọ́nú sí ní tó wọn ọlọ́run ó ṣe fún ẹnìkan òní wà àlìjẹ́nà kọ́ mọ̀ tó dúpẹ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní tọ́mọ àlìjẹ́nà bá wọnú àlìjẹ́nà báyìí kọ́lọ́n kó ṣe wá lọ́mọ àlìjẹ́nà ọlọ́run wà ara wọn màláíkà wípé ẹ lọ bí wọ́n léèrè ẹ jẹ́ n tún ṣe nǹkan kan fún yín tí yóò àwọn àlìjọ́nà àwọn amánirè ọlọ́run kí ni nǹkan tó tún ju pa àwọn àlìjọ́nà yìí lọ o ti yọ́nú sí wa ó fi ásá àlìjọ́nà ó láàánú ikú mọ́ àdàgbà sí àkítún ni tó ju eléyìí lọ ọlọ́run wàá sọ pé ní tó tún ju yẹn lọ òun náà ni rírí ọlọ́run tẹ́ ń sìn gan fayukshafo ansak ọlọ́run wa ká gàgà á wàá rí ọlọ́run báyìí jama bóò ni inú ẹ̀yìn ó ṣe dùn tó àwọn kèfèrí ọlọ́run ní jẹ́ wọ́n rò mọ́ wàá béèrè wípé ẹ bó láṣẹ ń fẹ̀yìn lẹ ọ̀rọ̀ inú àlìjáná nù ẹ bó láṣẹ wò ó síbo ni ọ wà tá a fi rí tó ń fìyẹn lẹ ọlọ́run tó sọ ọmọ bí ó ṣe ṣe kò sọ páyé ń bì ó lè rí láyé ṣùgbọ́n ọgbẹ́ni tó wá wà àlìjáná in tí ó dùn mọ́ máa àlìjáná nù jù òun náà ni rú iye tó rọ bì ọlọ́mọdé ẹ̀sìn wà lọ́mọ àlìjáná ọlọ́wọ́ bá ní wárọ́dù aniwu gbogbo ọmọ àlìjẹ́nà ni ó yọnu sí ní tọ́lọ́wọ́ bá ṣe fún ọlọ́wọ́ ní ṣe nǹkan fún yẹn kí yẹn má yọnu sí nínú àlìjẹ́nà torí pé àlìjẹ́nà yẹn gan tayọ ń ta ṣe iṣẹ́ ta ṣe láyé ìtọ́lọ́wọ́ ó fi pààrọ̀ fún wa ó ju ń ta ṣe lọ bẹ́ẹ̀ náà ni ìyà tọ́lọ́wọ́ ó fi jẹni tí ó ṣe tiẹ̀ ẹ̀ṣẹ̀ tó ṣe yẹn gan ìyà yẹn ju ẹ̀ṣẹ̀ yẹn lọ ọlọ́mọ ṣe lọ́mọ náà dáálẹ́kàlẹ́ fáwọ́sọ̀lá ọlọ́run lẹ́yìn ni ẹ̀san tó tóbi jùlọ ìyẹn lèrè tó tóbi jùlọ kò sèrè kankan tó tó bẹ́ẹ̀ ẹnìkan ṣe gbá kò sèrè kò sí sọ́sẹ̀sì mbẹ̀ kéyìn ó lu ayé kó fa ayé lẹ̀ kó tún wá wọ àlìjánnà ọlọ́run ọba ní dáálẹ́ka alẹ́ fáwọn ìyẹn lèrè tó tóbi jùlọ tá a gbúdọ̀ máa bẹ lọ́hún wípé Allahumma inna nas'aluka al-janna wa ma qarraba ilayya min qawlin aw fi'l anabi máa ń bẹ lọ́n bẹ́ẹ̀ anabi ní Allahumma ìrẹ́ ọlọ́run inni as'aluka alijanna ìrẹ Ọlọ́run dákun mo ń tọrọ alijanna lọ́dọ̀ rẹ wà má qarraba ilayya gbogbo tó tún lè gbéyàn wà alijanna ṣe nírọ̀rùn fún mi mi ń káwọlé níbi ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ tí ń sọ tí ń fi dọmọ alijanna Ọlọ́run ṣe nírọ̀rùn fún mi láti lè máa rí wí aw fi'lin aw amalin àbí iṣẹ́ kan tí ń ṣe tí ń fi tọ́sí alijanna Ọlọ́run jẹ́ ó já sí rọ̀rùn fún mi wa a'udhu bika minan nari mo sì ń wáṣọ kúrò níbi iná sọ mi kúrò ńbẹ wà máa kọ́ rábà iléyà gbogbo tó lè sún mi mọ́ná mi ń káólín àwọn amálí nínú ọ̀rọ̀ ẹnu téèyàn ó sọ téèyàn ò sì ní mọ̀ pé n tó gbéyàn wọ nánu ọlọ́run mi ńbẹ kó gbogbo wa ńbẹ àwọn amálí àti ṣe àdẹ́bì ní tọrọ àlìjẹ́nà lọ́lọ́run ọba fi pé dáálé kalẹ̀ fáwọn. èyàn wá ṣe nǹkan kan wá ní kí ni mo lè fún ọ. ọlọ́run ó ṣe ọlọ́mọ àlìjẹ́nà ah, àlìjẹ́nà àníyàn ń mówó wá ọmọnìyàn ó sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni àlìjẹ́nà fawzul azim ló jẹ́ pé gbogbo ẹlòmíì bí bá wa ń bẹ lọ́hùn bàbá ní gbogbo wa ká dúró ká sàdúà kan àdúà kan tẹ́ ẹ bá sì ṣeun ọlọ́run sì sọ pé òun fẹ́ gbà báyìí jẹ̀mọ́ kó wa mọ tí ó sọ bá a ṣe jókòó àjọ ẹyọ kan péré ní kíkó wá ṣe kírun wá sí ìmọ̀ sí wáyé o. torí pé báyìí sọ̀rọ̀ àlìjẹ́ndà ẹlòmíràn tọrọ àlìjẹ́ndà tó bá ti gbọ́ pé <laughs> ṣùgbọ́n kọ́ máa wáyé kákà pàdé kan wá ah, ọlọ́run máa pé kíkó wá tọrọ àdúrà kan péré kó wá mọ tí ó béèrè ẹni tí ó tọrọ àlìjẹ́ndà ó sọ wọ́n bẹ́ẹ̀ sì ni àlìjẹ́ndà yẹn dá lékalẹ̀ fáwọ́sù yá lọ mú mọ ní gbogbo ìgbà tó o bá ti ń ṣàdúrà máa tọrọ ayé ṣe ọlọ́run dákun ṣe mí lọ́mọ àlìjẹ́nà o máa fi kún torí pé ká wà àlìjẹ́nà ń gan ni dálékalẹ̀ fáwọn má wàá ṣe wá láwa nìkan jẹ́ ká wà àlìjẹ́nà pẹ̀lú àwọn òbí wa pẹ̀lú àwọn ìyàwó wa pẹ̀lú àwọn ọmọ wa pẹ̀lú àwọn ẹbí wa má jẹ́ ká ṣàfẹ́kù ara wa nínú àlìjẹ́nà lillahi mulku samawati wal ard. ọlọ́run ní gbogbo nta tí wàá ń sọ fún yín láti bẹ̀rẹ̀ súra yìí ẹ lọ mọ̀mọ́ dájú pé lillahi mulku samawati wal ard ìjọba sánmà àti ilẹ̀ ọlọ́run kò lẹ́nìkankan lọ́wọ́ o òun nìkan lòun ní àwọn aláyé ta ní láyé ọlọ́run ní lillahi mulku samawati wal ard ìkápá sánmà ìjọba sánmà àti ilẹ̀ ọlọ́run lòun lòun ní wọ́n máa fi hin in ti ń bẹ láforífojì sánmà àti ilẹ̀ ọlọ́run lòun nìkan lòun ní òun kó lẹ́nìkan lọ́wọ́. dájúdájú ọlọ́run ọba wa huwa ala kulli shay'in qadir ọlọ́run ní ẹ̀sìn lọ́wọ́ mọ̀ pé kò sí ní tóun ọlọ́run ò lè ṣe kò sí ní tóun ò lágbára àti lè ṣe ní tí wọ́n fẹ́ ni kò tọrọ lọ́wọ́ ẹ̀ wàhùwà alákòlẹ́ṣẹ́ dájúdájú ọlọ́wọ́n ọba tó lágbára ẹ̀wọ̀n tó lọ́wọ́n ọba fi parí súrà yìí ó fi agbára rẹ̀ hàn níparí wàhùwà alákòlẹ́ṣẹ́ nǹkan díyè gbogbo nǹkan lòun ọlọ́wọ́n ọba lágbára láti lè ṣe èyí ni ìparí súratul Maida àwọn ń ta wá gbéyàwó nínú tẹ̀fsíìrì wa lọ́dún yìí àwọn àkòrí mẹ́tàlá ni tá a bá fọkàn bá lọ àkórí mẹ́tàlá ló jáde nínú tẹ̀fsíìrì wa lọ́dún yìí àkórí àkọ́kọ́ òun náà ni àwọn wo ni wọ́n nífẹ̀ẹ́ ni wọ́n súnmọ́ mùsùlùmí jù nífẹ̀ẹ́ nínú àwọn yahudi àtàwọn nasọ́ra àwọn wo ni tán bá ń bá ní ṣọ̀tá ìbánisọ̀tá wọn ṣe é fewé mọ́ jura wọn lọ láàrin àwọn nasọ́ra àti yahudi ọlọ́run láwọn nasọ́ra sì tún súnmọ́ yín ju yahudi lọ àkórí kan nínú ta sọ̀rọ̀ lélẹ́rìí lákọ̀ọ́kọ́ ọjọ́ tá a bẹ̀rẹ̀ tafsiri nínú oṣù yìí bákan náà adamul guluwu fi taharimi tayyibat ṣíṣe léèwọ̀ tí islam ṣe léèwọ̀ kéèyàn má sọ ohun tó lẹ́tọ̀ọ́ déèwọ̀ fún rẹ̀ látara kó o lo onímọ̀nì kéèyàn wàá máa fẹsẹ̀ rìn látàkúrẹ́ kó lóun rìn lọ sékòó kó nítorí pé ọkọ̀ wíwọ̀ haramu ni àwọn tọ́lọ̀ wọn bá bá ṣe èèwọ̀ ni o gbúdọ̀ nígbà tó o ṣe léèwọ̀ fẹ́ lómi fúnra rẹ̀ gan ọlọ́run ló gbúdọ̀ ṣe léèwọ̀ fúnra rẹ̀ kókó kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta kàfàràtul yamin bá a bá búra tá a sì ta kókó ìbúra yẹn nínú ẹ̀mí kìlà tá a wá ṣe ń ta búra lélẹ́rí mọ́ gbò láti sàtàrà rẹ̀ kókó kan ni nínú àwọn tó jáde nínú tafsir ẹlẹ́ẹ̀kẹrin tahrimul khamur ìjẹ́ ìwọ̀ ọtí mímu ó náà jáde nínú àkòrí tá a sọ̀rọ̀ lórí nínú tafsir ẹlẹ́ẹ̀karùn-ún ahkamu soid ìdájọ́ tó ń bẹ fún iṣẹ́ ọdẹ ṣíṣe nínú ẹ̀sìn asọ̀rọ̀ lérí ẹ̀ nínú tafsir ẹlẹ́ẹ̀kẹfà tahrimu soidi libari filihram ẹni tó bá ti gbé ara mi èèwọ̀ ni kò tún gbúdọ̀ dẹ́dẹ́ àlàyé lérí ẹ̀ ìdájọ́ tó rọ̀ mọ́ ó jáde nínú tafsir ẹlẹ́ẹ̀keje makanatul kaaba ipò wo ni kaaba wà nínú ìgbésí ayé àwọn ẹ̀dá ìyẹn ni kókó ẹlẹ́ẹ̀keje kókó ẹlẹ́ẹ̀kẹjọ atẹ̀míyíz bẹ́ẹ̀nà lẹ́kàbíyèsí wọ́tọ́ yìí òwe tọ́lọ́wọ́n ọba pa wípé a fi ẹ̀gbin wé nǹkan tó mọ́ òwe ni a fi àìmọ̀ kan wé ìmọ̀ a lè fokunkun fi wé ìmọ̀lẹ̀ a lè fi ẹni tí ń ṣe tọ́lọ́hún wẹ́ ẹni tí ò ṣe tọ́lọ́hún kò jọra wọn kódà kó jẹ́ pé ẹni tí ò ṣe tọ́lọ́hún òun ni pírẹsidẹ́ǹtì gbogbo ayé ẹni tí sì ń ṣe tọ́lọ́hún ọba kódà kó ṣe wípé aláìní tálákà ni a fi wé níwájú ọlọ́hún bákan náà nínú kókó ẹlẹ́ẹ̀kẹsàn anáyọ ankẹfẹrẹtù sual bilahaja ìbéèrè àbéèrè kúdórógbó láì sàǹfààní àríkà nínú tẹ̀síro wa lọ́dún wípé kò lẹ́tọ̀ ẹlẹ́ẹ̀kẹwàá àtàvíru aniteklid bá a ṣe báwọn baba ńlá baba wa tí wọ́n ń ṣe láàmú ṣe tí ò sì bá tọ́ lọ́ntà nábì mu kùránì kì wá nílọ pé ká jìnnà sírò àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ pàápàá jùlọ nínú alámọ̀rí ẹ̀sìn ẹlẹ́ẹ̀kọkànlá ahamiyatu da'awati ilallah ìjọ pàtàkì ká máa pèpè sójú ọ̀nà ọlọ́run ká máa ṣe wáàsí ká máa pa àwọn èèyàn láṣẹ ṣíṣe tọ́lọ́run yíyàgò fún tọ́lọ́run ọba òfẹ́ ẹlẹ́ẹ̀kejìlá ojúbùl wàsíyàtù wal ishad indal mot fi safar ìjọ́ran yẹn ká máa ṣe wàsíyà bí kú bá dé lórí ìrìn àjò ká sì máa wá ẹlẹ́rìí ìdájọ́ tó rọ̀ mọ́ ó jáde nínú tafsir ẹlẹ́ẹ̀kẹtàlá òun náà ni kọ̀dọ́yà Isa ibn Maryam wa bani Israel ọ̀rọ̀ nípa ànábì Isa ọmọ Maryam àtàwọn ọmọ Israel òun náà lọ́wọ́ kẹ́yìn àwọn àlàyé èyí tó ń bẹ́nu tafsir abẹ́ ọlọ́run èyí tá a gbọ́ lọ́dún yìí kó mọ̀ sí lágbọ́mọ ẹnìkọ̀ọ̀kan wa kó sọ wa di ẹ̀mí tá lè láǹfààní láti lè máa tẹ̀síwájú nínú tafsir kọ́lọ̀ ń wá lé wa kún nínú oore kó lè wá kún nínú àlùbáríkà kó lè wá kún nínú ìmánì kó lè wá kún nínú bẹ̀rù ọlọ́run kó lè wá kún nínú àrísìkì kó tó di ẹ̀mí bi rahmatika ya rahman rahimin subhanakallahumma wa bihamdik ashadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik àgbà wa dáhùn ìbéèrè tán a wà ṣe lọ́ńṣì. ìbéèrè wípé àwọn gbólóhùn kò sí bó ṣe kéwú tó kò sí bó ṣe jẹ́ máa sọ́ra tó bá ti ń sọ̀rọ̀ pé kèfèrí àti haram gbólóhùn méjèèjì kéèyàn ṣọ́ra láti máa sọ tó bá sọ ọlọ́run ló pe nǹkan bẹ́ẹ̀ ọ sọ pé ọlọ́run sọ pé ẹni tó bá ṣe báyìí di kèfèrí ànábì sọ pé ẹni tó bá ti ṣe báyìí di kèfèrí ọlọ́run sọ pé nǹkan báyìí haram ni coca-cola halal ni títí tá a fi rí nǹkan tó jẹ́ haram tá a bá rí nǹkan kan tó jẹ́ haram ní tá a fi ṣe a lè sọ pé haram ni nítorí wípé nǹkan haram wà ńbẹ̀ sọtọ́ pé agúmẹ̀ntì ni wípé àwọn tí wọ́n ṣe mùsùlùmí ni wọ́n ń ṣe wọ́n sì fi ń rọ̀ta islam lọ́wọ́ ìyẹn ò tó ká pè é ní haram sotiye bọ́ ọ bá fẹ́ báwọn yẹn sọ̀rọ̀ pé kán mọ̀ mú ẹ̀ láàrin ẹni tó bá rí kọ̀ǹfẹ́sì tó bá gbà ó lè gbà àwọn nǹkan Coca-Cola nìkan kọ́ ni wọ́n sì ń ṣe inter ní sí gbà pọ̀ èyí tá a fi ń sọ̀rọ̀ yìí èyí tá a fi ń sọ̀rọ̀ yìí sáwọn mùsùlùmí ló ṣe é àti rà náà àti ti contribute sínú owó wọn náà fáànù. gílóòbù àbá for reference wọ́n sí lórí ẹ̀ mi kì ṣe pé mò ń bẹ rhetoric question ni mò ń béèrè kì í ṣe pé kò fèsì lérí ẹ̀ sọ ti yé so a ta ló ta gbólóhùn tí mo fẹ́ ká jìnà sí ni pé a ti sọ pé nǹkan kan jẹ́ haram bó o bá sọ pé eh, wọ́n ń ran àwọn kinní lọ́wọ́ is true bẹ̀tẹ̀ ń tó bá gbọ́ yé bó o ṣe gbọ́ yé òun náà òun náà lè wípé òun náà ò sì ní ra mọ́ sọ di haram tí mo fẹ́ fàyọ nìyẹn ká fẹ́ ṣe kó maka ní ìsìn pé ah, ẹ kókó haram haram ẹ sì rà fa ẹ tó kúrẹ̀ láfa náà ní mu kọkọlá sáram wa ni ìwọ lọmọ ẹni tó gbọ́ yìí tó fi ní wò ní mu mọ́ ó sì yé wọ́ tó o bá sì lè rẹ́ni yẹn náà convince pé ìwọ́n náà mọ́ o lè gbà fún ọ bẹ̀ tí yẹn o bẹ́ẹ̀ wá mú yẹn gan kò sọ di haram tí mo fẹ́ fàyọ nìyẹn bákan náà ẹni téèyàn jọ ń gbélé tí kì í ṣe mùsùlùmí ọdún níbọ̀ yẹn yóò gbóúnjẹ fún so ti wà báyìí má oúnjẹ nínú ilé wọn bí wọ́n fún yàn náà àfa yìí náà gbóúnjẹ kò sí tó burú mbẹ èyí jẹ àmọ́ ibi tọrọ wà ní wípé ọdún tán fi sọ oúnjẹ ìfisọrí ọdún ni torí pé pìlẹ̀ ọdún náà ẹbọ ibi táwọn àfa káyàgò fún irú nǹkan báyẹn mi ń bẹ tẹ yé kọlọkọ sàrà àwọn mùsùlùmí tó kọ nǹkan báyẹn o lè mú èdè àìyedè o lè mú ọ wà lo bilhikma wàlímọ̀ ìzàtàlẹ̀ hasana o lo oye láti lè jẹ́ kí torí pé mi tí n ta fẹ́ sọ fún pé ò da tí ò gbọ́ wáyé láíláí kò lè mà torí pé òun gan ọmọ n sọ kò níye a gbọ́dọ̀ gbìyànjú àti dẹni ẹlẹ́kọ̀ọ́ pé n tó jẹ́ kí nǹkan báyìí báyìí mi kí n gbọ́ kódà tó wa gan tó bá ń lọ ń sọdún kan tá a rí àkọọ́lẹ̀ fún nínú ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì tí wọ́n ń dáná oúnjẹ kan tí fi ń sọrí ẹ̀ gbogbo fún mi nígbà ṣùgbọ́n àlàyé gbúdọ̀ ṣáájú òun náà wà béèrè ní tí òye yóò wà béèrè kì í ṣe pé kákan fi àtàkì ẹ lójijì bẹ́ẹ̀ kò ní yé o tó ká gbìyànjú àti jẹ́ kí wọ́n mọ̀ nípa Islam kì í ṣe pé àwọn nìkan kan wọ́n gbé wàá ka ọmọ nulẹ̀ tó bá ti wá ìwọ náà jẹ́mi náà ó sọ ti Islam náà àwọn mùsùlùmí máa ń dá a lé lórí yẹn jẹ́ kí wọ́n mọ ẹlòmíì ìgbà míì bẹ́ẹ̀ tá bá ń sọ nǹkan míì wá sí ta ṣe lórí tẹlifíṣàn ní last year ara ẹni tó call kì í ṣe muslim ṣe christian ó ní fàtí òun ò mọ̀ pé ọ̀rọ̀ yẹn ń bẹ nínú islam kò dẹ̀ sí ní tó fà because kò í gbọ́ tẹ́lẹ̀ ó lóun ò tiẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ bá yẹn ó wà nínú islam ó ní tó jẹ́ àwọn lẹ́nu pé ọdún sọ pé kùránì sọ báyìí ìbú ló wà nínú kùránì kí n test chapter kí ni yẹ sóun ẹ wò nǹkan tá a bá sọ yún bó ni wọ́n ṣe máa kì í ṣe pé kó gbà ọlọ́run ló ní gbígbà lọ́wọ́ ṣùgbọ́n àwọn ò sọ ìtẹ̀sìn wa dúró lórí ìtẹ̀sìn ni wọ́n fi mọ bí wọ́n náà ó ṣe máa bá wa lò torí pé ẹni tí ò mọ ti ń bí ọnú ní tó bá ṣe tó bá ń bínú kò yẹ kó bínú sóò ti sọ fún pé nǹkan yẹn ń bí ọnú ni a gbọ́dọ̀ ṣàlàyé fún wọn so ọ̀nà tá a gbà lò lórí yẹn ni ṣùgbọ́n oúnjẹ wọn oúnjẹ wọn tán bá dá wọn sì náwó wọn ń ṣe márèèjì kò sí ní tó burú bákan náà e, kí ni islam sọ lórí àwọn ìjọ ahmadiyya ó wo lórí mùsùlùmí kéèyàn kan gbé dájọ kẹfẹ́rí lẹ́ni bọ́ọ̀dì lérí tàbá ti di ahmadiyya kẹfẹ́rí nu kẹfẹ́rí nu láà èèyàn ò lè sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n èèyàn máa sọ pé ẹni tó bá sọ pé ànábì mi ń bẹ lẹ́yìn ànábì muhammad sallallahu alayhi wa sallam kẹfẹ́rí ló ń tọ̀hún ẹni tó wá rí ọ jẹ́ kó bá kó bá àmàjàmàdíyà ẹni tó rí ọ jẹ́ so ti wà báyìí so àwọn tá à ń sọ nìyẹn kọ́lọ̀ kó kún wa lọ́wọ́ bákan náà èyí tá a fi sọ yìí ìtọ́kasí wà fún ìdípọ̀ wà lápẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bákan náà ẹ ti ń ké àbí bẹ́ẹ̀ kọ́ ẹ tún kàwé ti kan ahadunis àwọn ọ̀nà tá a fi máa ka Qur'an àwọn ọ̀nà kan bẹ tó ṣe pé kọ́tù olè jẹ̀mí wọ́sùlù olè jẹ̀mí ó ń bẹ àwọn ìparí àyà èèyàn lè dúró ń bẹ èèyàn sì lè jápọ̀ lápòjúwe alhamdulilayi rabbil alamin arahman rahim maliki yawmi dini iyaka na'budu wa iyaka nasta'in ẹ̀kú bí tí mo tó dúró èèyàn ti lè sọ pé alhamdulilayi rabbil alamin arahman rahim èèyàn dàdú mẹ́wọ̀n ṣùgbọ́n ẹni tó sọ pé olùwọ́lọ́wọ́ ahadunin sẹ́rí ní tó wí yẹn òní núnù wọ́n ń pe kinní kan ní tenwin tenwin òun ló pàdé pẹ̀lú hamza tí tenwin àti hamza bá sì ti pàdé izharu lèyìn ó ṣe ní tó ṣe nìyẹn kò sí kò sí láì bẹ́ẹ̀ àmọ́ béèyàn bá ń kírun wọ́n fẹ́ ká máa kà á ní àyà àyà bánàbí ṣe máa ń kírun anábìrin kúlú huwallahu ahad yóò dúró Allahu Samad tí bá ń kírun báwọn bí ṣe máa ń kà mí àrò wá laya máa lù báwọn ká máa dúró láyà kọ̀ọ̀kan láyà kọ̀ọ̀kan ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ẹ bá o so ti yọ abáyé so bákan náà ìbéèrè àlùwàlá nínú iléèwẹ̀ sálẹ̀ sàlùwàlá nínú iléèwẹ̀ tínú iléèwẹ̀ wọn ì bá ṣe ibi tá à ń sẹ̀gbìn e sí torí pé iléèwẹ̀ mi ń bẹ gbogbo àwọn ọmọ náà ti lépò síbẹ̀ báyìí òun gan náà yà ibẹ̀ náà ló náà tọ̀ sí kódà ànábì tiẹ̀ kọ̀ fún wa ká má máa tọ̀ síbi tá a ti ń wẹ̀ ànábì kọ̀ fún wa so látara àdí eléyìí tó wáyé pé ilé ìwẹ̀ tó mọ́ ni kò sí láì fi mbẹ́ alẹ́ sàlùwàlà ń bẹ̀ ṣùgbọ́n tó wáyé pé ẹ ti sọ́ di ilé ìtọ̀ alẹ́ sàlùwàlà níbẹ̀ o so tìyẹ tó gbẹ́sẹ̀ tó ọ̀fọ̀ tán náà ìtọ̀ náà ló tó fi tẹ̀ mọ́lẹ̀ kó tó jáde ìdí nìyẹn bákan náà ìbéèrè anabi sallallahu alayhi wa sallam yóò ṣìpẹ̀ nígbàgbọ́ndà alkiyama ọlọ́run ni ó yọ̀ǹda fún un ọlọ́run ni tọ́ níbi tọ́rọ̀ dé ànábì ṣèpẹ́ àwọn báyìí ṣèpẹ́ àwọn báyìí ànábì ó sì ṣèpẹ́ ànábì ó sì pẹ́ nínú àwọn alkabai àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ ńláńláńlá nínú àwọn àlùmọ́ tó yẹ pé ọ̀rọ̀ wọn ihun tí wọ́n ṣe ó tó kí wọ́n wọná wọn ò ṣẹbọ o kò sí pẹ̀ fẹlẹ́bọ níjọba a kíámà ṣùgbọ́n àwọn èèyàn mi ń bẹ ọmọlẹ́yìn ànábì ni wọ́n ṣùgbọ́n awonú iṣẹ́ àwọn ẹ̀ṣẹ̀ ó wà ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó sì ti kò lé wọn lérí pé n tó súnmọ́ ni kó wọn náà tọ́lọ́run bá fẹ́ fi bí wọn ọlọ́run wá fẹ́ fi iyì yẹn sára ànábì ọlọ́run kò kulẹ̀ fẹ́ fi wọ́n ná tẹ́lẹ̀ ọlọ́run wá fẹ́ fàpọ́nlé yẹn sára ànábì ọlọ́run ànábì ọ̀yá sì pẹ́ wọn ànábì ah, ọlọ́run bá ń foríjì wọn ọlọ́run mo ti fẹ́ foríjì wọn náà tẹ́lẹ̀ la yatakallamuna illa man adhina lahu rahman wa qala ìdí ọ̀sọ́ náà ṣe déédéé ntọ́lọ̀ ti fẹ́ ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n ìtọ́lọ̀ bá ní ọ̀wọ́ náà ìpẹ́ kankan ò gbé jáde o àwọn kan sì ń bẹ tí wọ́n ti pẹ́ fá nínú náà ọlọ́run ti mọ̀ kó tó bá dàsìkò báyìí wọ́n jáde ọlọ́run ni ànábì ọ̀yá sì pẹ́ wọn kó lè jẹ́ pé mo mú ẹ jáde torí ẹ bẹ̀rẹ̀ ó sì ti wà nù pọ́lọ́run sọ pé òun mú ẹ jáde náà tẹ́lẹ̀ báwọn ìpẹ́ bí ó ṣe wá nìyẹn ìjọba ìjàlè kì í sànábì nìkan ni ó ṣìpẹ́ àwọn èèyàn náà míì tún bẹ tọ́lọ́run fún wọn nígbà láàyè káwọn náà ṣe pẹ́ bọ́rọ̀ ṣàfà àṣírí nìyẹn fún ẹni tọ́lọ́run ti fẹ́ sàmójúkúrò fún tẹ́lẹ̀ ṣùgbọ́n kò sí pẹ̀fẹ́lẹ́ bọ̀ o nítorí a máa tẹnu mọ́ ẹ dákun torí ọ ẹ má jẹ́ ká díẹ̀ bọ́ wọ sẹ́ wa o gbogbo ìyókù fúyẹ́ o ṣùgbọ́n ìwọ gan-an lẹ́bẹ̀ẹ́bẹ́ lẹ́bọ kò síjọ́ tó ìgbé pèsè kiri gbogbo gbogbo àdúgbò ti dọ́ọ̀mà àti gbogbo ọ̀nà tẹ́bọ pín sí ẹ jẹ́ ká jìnnà sí kọ́lọ́n kó ṣàánú wa ìbéèrè àwọn obìnrin wọn ní ìjẹ́ a lè yọ jáka fún yín onú rárá o àwọn ọmọ tí ń bẹ ńlẹ̀ báyìí là máa yọ jáka fún àyọ jáka fún oyin onú kódà kó sọ ọmọ èké àyọ jáka fún bákan náà suratu tauba wọn ní bisimilayi ò bẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni kí ló dé bọ́lọ̀ ń ṣe fẹ́ kórìí nànú. sotí yé ìyàwó ṣé wọ́n lè súnmọ́ra wọn lọ́sàn-án kì í sọ̀sán àwẹ̀ o lọ́sàn-án tán bá súnmọ́ra tọ́lọ́n wá kádàrá pé ìbáṣepọ̀ yẹn ó sì dóyún ṣé kò sí wàhálà ń bẹ̀ kò sí wàhálà kankan ọlọ́run nínú nisaukum harithun lakum fatu harithakum anna shi'tum ọlọ́run láwọn ìyàwó yín oko yín ni wọ́n ẹ máa lo oko yín bó ṣe wù yín nígbà tó wù yín súnmọ́ ó súnmọ́ lọ́sàn ọmọ ó yàfẹ́ ó súnmọ́ ìta lọ bẹ́ẹ̀ gbogbo ìgbà tí wá tán lẹ̀ bó súnmọ́ láàárọ̀ yóò yọ olójú kọ̀ǹgbà bó súnmọ́ lọ́sàn yóò yàfín bó súnmọ́ lẹ́yìn mọ́gíríbì yóò bó súnmọ́ ìgbà wo ló kù lẹ́ẹ̀mọ́ o <laughs> so gbogbo àwọn ọ̀rọ̀ yẹn kì í sànẹ́bì ló sọ o so ti wà báyìí so kọ́lọ̀ kí o ẹni tó jẹ sàárì tán tí atáwa pa lórí sósàtì mú mi kódà ọ̀ràn yẹn ni kọ́ lọ mú mi ipò aláàárẹ̀ lọ́wọ́ àwọn so ti yé kọ́ lọ mú mi tó bá ti wá mú tán kò lẹ́sẹ̀ ṣùgbọ́n yóò dá àwẹ̀ yẹn padà àwẹ̀ rẹ̀ ti já o so ti yé yóò dá àwẹ̀ ń padà ṣùgbọ́n kò yí ṣe kò sí nípò ẹni tó mọ̀ọ́mọ̀ fojúlẹ̀ já àwẹ̀ so ti yé báyìí yóò dá àwẹ̀ yẹn padà tí Ramadan bá lọ tán so bákan náà ẹni tí tó gbàgbé sùn tó wá jí nígbà tí ó jí ilẹ̀ ti mọ́ ó wá kásùn bá ọlọ́run bá foríjìn anabi sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ti gbé rege sókè fáwọn èèyàn kan nínú wọn lẹ́ni tó bá sùn kódà kéèyàn sùn látàárọ̀ kó wá jí láago mẹ́jọ gbogbo irun tọ́jú ẹ kó máa jẹ́ pọ̀ náà ọlọ́run foríjì bàtà bá ti jíun náà kó máa torí pé ẹni tó bá wà lójú oorun kò lẹ́sẹ̀ só ti wá báyìí kọ́lọ́n kó sàánú wá kí wá sí pé wọ́n ń pè ní lọ́wọ́lọ́wọ́ á lọ sun o so bákan náà ẹni tó ṣe pé lórí irun isa máa ń bí ẹni pé iṣó yọ̀ọ́ máa fìlì pé iṣó jáde bọ́lá sàlọ̀ ẹlòmíì bẹ kọ̀ bárùn jàmáà rí i tọ́ba ti dé òtítì já òtítì já yóò tún ma òtítì fẹ́ já òtítì fẹ́ já òtítì jáde ṣètọ́nù òní jọba jàmọ́ kankan ẹlòmíì lè ṣàlùwàlá kó tó dìde níjókòó ó lè ṣe lẹ́ẹ̀mẹ́fà bá ti bá débi orí asùnwánàlá ah, anabi sallallahu alayhi wa sallam anabi ní gbogbo ẹ̀ náà kọ́ ni so ń gbà mí èso a máa jẹ́ kó máa dàbẹ́ ẹ nípò so nínú ẹ̀mí ẹ̀ ó dàbẹ́ ẹ pé mo ti so anabi ní bẹ́sù bá ń sọ pé ó dàbẹ́ ẹ nípò so sọ pé ànábì ni títí tó fi gbọ́ nǹkan kó dún bàbá gbọ́ pé nǹkan dún ẹ̀hẹ́n àbó ń gbóòórùn torí pé lómi ìṣètọ́nu ti fàdánwò nǹkan yẹn kan kò só bẹ̀tì yóò mọ̀ dàbẹ́ ní yóò mọ̀ tábàbí yẹn nǹkan ó dàbí gbogbo ó dàbí yẹn filẹ̀ iṣo tíṣo bá jáde yẹn ó mọ̀ kí so jáde ṣùgbọ́n kó dàbí ó dàbí ó dàbí yẹn kò sí ní tọ́jú bẹ́ẹ̀ máa bá àrùn ẹ lọ ṣètọ́nu fẹ́ bá àrùn lẹ́sìn jẹun kọ́lọ́n kí ọlá tóbi rẹ̀ kí kó sànù ẹnì kọ̀ọ̀kan wa mùsùlùmí tó bá wà àlìjẹ́nà ní ọ̀rọ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run kò ṣe gbà lọ́mọ àlìjẹ́nà. ìbéèrè tí àáfàá béèrè jákà àlèyọ jákà àlè kọ́lá àlè dasọ́nà mẹ́ta ká gbé fáwọn èèyàn sọ tí bàbá a sì lè gbé gbogbo ẹ̀fẹ́ nìkan náà bí ẹni tá a fẹ́ gbé fún bí bùkátà rẹ̀ ṣe pọ̀ sí ẹni tó lọ́mọ bí pọ̀ a lè gbé gbogbo ẹ̀ fún kó lè kárí sọ tí bàbá obìnrin lè kó fọṣẹ sírun kó tọ́ ọlọ́run kó ṣàánú wa oríṣiríṣi àwọn ìbéèrè ni máa ń wáyé lórí eléyìí ìbéèrè tá a béèrè ni pé ọṣẹ téèyàn bá fi sírun ṣé kò ní í yí irun yẹn padà tó bá ti lè yí ẹ̀dá irun yẹn padà gbogbo ohun tí èèfì máa yí ẹ̀dá ọlọ́run padà kò lẹ́tọ̀ọ́ ọṣẹ tó fi sírun tó yí ẹ̀dá irun padà èèyàn ò lẹ́tọ̀ọ́ so bó ṣe jẹ́ nìyẹn kọ́ lọ́n kó ṣàánú wa subhanakallah wa bihamdika